olúwa ẹ gbà yín wá jésù torí pé ẹ̀yin ni aláṣẹ gbé iṣẹ́. àmín jésù káàbọ̀ ẹ̀mí ń bẹ̀ mí fà. gbèrè wo ló ń gbá mi létí báyìí. àmín jésù. lórí àwọn ìdílé yìí olúwa ẹ gbà ọpẹ́ wa. àmín jésù. bàbá alábàárẹ̀. ẹ káàbọ̀ ẹ̀mí ìgbà fẹ́ mi. Ah, ah, kò gbọ́dọ̀ jẹ́ ọwọ́ olúwa rẹ̀ kẹ́. Ah, ó lè jọwọ́ mi dé kí ni mo ṣe tó lóa fẹ́ fọ́ mi lójú olúwa tó bá jẹ́ ìṣẹ́ ọlọ́rọ̀ ẹ̀ dáríjì mi. jésù. oníkàgbàṣẹ́ kẹ́nu wọ́. àmín jésù àmín àmín. alágbára irọ́ sùn pa mo mọ̀ pé mo ní ọlọ́run ìwọ ṣẹ́gun olúwa ẹ yín wá. àmín jésù. ogun gbogbo lóde tẹ̀yìn ìfẹ́ yọ mí ní ó dẹ̀ tágẹ̀tì ẹgbẹ́ kan inú mi báyìí. àmín jésù. ṣé n ṣe eré ni ṣé mò ń gbàdúrà ni. àmín jésù. orí yẹn yí ni mi ò gbà mi ò gbàdúrà ẹnìkan ń gbá mi létí. mo ń gbàdúrà yẹn lọ mo gbọ́ gbá. alákọ̀ọ́kọ́ ogun sẹ́niyẹn. ní ẹnu mi sẹ́nu mi lógún wà ní mo náà gbá mi lẹ́nu ológun ṣẹ́. Ah. Eh, mo lajú ìgbà ẹ̀mọ́ tó ń ṣọwọ́ báyìí. àwọn àrùn pẹ́ gbàdúrà ni bóyá àwọn ẹ̀ ń ṣépè fún làwọn kò yìí mo ń gbàdúrà ìwé tó wá ń gbà mí nígbà tó ó tágẹ̀tì bíbá ẹni ó pọ̀ ń pọ́ǹsì mi gbà gbà eyín mi ti ń ṣèkì báyìí ah, nísìn. Ah, gba yín létí báwo. òkèlè mo dẹ̀ mọ̀ pé wọ̀ ni. létí báwo. tó ah, fẹ́ náà mo níṣẹ́ wá fìyà jẹ ni kí ló dé ta òpè ní òpè ní ṣe òpè ní tiẹ̀ ṣe fẹ́ pè ní fúyà jẹ kí ni mo ṣe fún ẹ. pé ní fúyà jẹ ṣebí ẹ wá bá wa ṣe prayer ni ẹ ọrùn máa ń wọ̀ mí olúwa. Ah, ọrùn wọ̀nyí báwo láìrọ ẹrù káyà ah, ṣé sanni nìyí ni. ẹ wò sẹ́ni bí tá dé hmm. kò sẹ́ni tó gbọ́dọ̀ díjú nu wa a máa ṣe ládùúrà tó ń fẹ́ gbà fún wèrè èèyàn gbọ́dọ̀ díjú kí wọ́n bá kàgbákò hmm. ẹ máa lajú báyìí. àdúrà kánayọ kánayọ la fẹ́ gbà báyìí. Eh. la fẹ́ gbà so ẹ lajú kí èmi náà lajú kájọ rí n tó ń bọ̀ ẹ mọ̀ pé ilẹ̀ lógun gangan kájọ mọ̀ so tó bá dé kálí bọ̀ bí tá a fẹ́ ságbà alágbára ọwọ́ wo ló ń gbà mí létí nínú hmm. ilé ìrẹ́ ọwọ́ wo la rán níṣẹ́ iná tó ń gbá ìránṣẹ́ olúwa létí I command you by the power that is in the blood of Jesus ọ̀yà kò jáde lọ. àmín Jésù. ọ̀yà jáde. àmín àmín. Ah, olúwa lórí.